tó dé ní islam tó wá dé irú gbèsè ayé òkú láyé ìsìsí àwọn kan gbèsè àwọn tọ́lá yá àwọn gbèsè ayé fún wa káwà lè bá jìnà sí kálíbà mú gbèsè ayé islam gbé wa àfáà ní ìsìdrak al-iktira ala Allah ìmọ̀ sí káwọn àwọn àwọn sì sí ìsìlọ́hùn ìdáwọn bá ń fẹ́ ọlọ́run ó ṣe almasrat miya ẹ̀kọ́ nọmba 100 àtàkùn alọ́lá ma fi láàyà sáàbìkà fún ma ìdájọ́ lórí ọlọ́run púpẹ́ ilẹ̀ ẹ̀kọ́ náà sí bọ́lọ́ sí sí ikọ̀ bá mu bí wà nú àyà tàtíwájú tani ṣẹ́rọ àtàkùn alọ́lá bí mẹ́rin ìṣẹ́rọ alọ́lá ìṣẹ́ ìṣàfọ́lọ́run ìgbàsọ́ pọ́nà ìlọ ẹ̀kọ́ lọ́wọ́ ṣe ọlọ́run ti ṣèjọ́ nìkan yọ àà bọ́lọ́run ti ṣe dájọ́ ẹ̀kọ́ bá mu báyìí lọ ẹ̀kọ́ lọ́wọ́ ṣe ẹ̀kẹ́ráwọ̀ alàlá irú ìgbà ìlọ́tọ́ sí kòtò sí ìgbà yìí ó máa sọ bọ́lọ̀ wà bẹ́ẹ̀ máa fi kọ́wọ́ fi àyà bó ti wà nú àyà pé láwọ́lá nuzila adal Qur'an la rajulun min qaryatayn azim kí ló jẹ́ pé àwọn òfin sọ kùránì kalẹ̀ fún arákùnrin kan pé ìlú ńláńlá ló jáde yàrí láti mẹ́ta àti tọ́ìf jẹ́ pé tẹ́lẹ̀kà ọmọ òrukàn lọ́wọ́ fún ní kùránì títí lọ́wọ́ bẹ́ẹ̀ káwọn èèyàn gbà ní irú tọ́ìf yẹn ẹjọ́ mọ́mọ́ rẹ̀ jẹ́ bí ọmọ tọ́ìf tọ́ìf wọ́n sọ Quran kalẹ̀ fún kánàlá jẹ́lẹ̀ wà alàlá yàrù máa fi ibi yìí nílẹ̀ sọ̀láhíyà wọ́n yà rí fún sọ̀láhíyà wọ́n sọ̀rọ̀ bí i pé ọlọ́wọ́ bọ̀ ma ń tọ́kọ́ sí tọ́já nípa àwọn nẹ́bí rẹ̀ àwọn yẹn làwọn ma ń tọ́jọ́ alàlá ìmàjú ọlọ́wọ́ bá ما سبب فلوبا ما قالوا لولا نزل القرآن لولا نزل عليه القرآن جملة واحدة كيف هذا كيرو لقرآن كيف لو في القرآن كان لا كان جملة كان لو وانسوا دير دير يترون على الله وانسوا فلوبا ويقولون كيف يفرق الله القرآن وينزل منجما ديدي أقول الله سيد القرآن على ذات دي دي دي لكن ولم ينزل جملة واحدة كيو صولو دي كان بوتي وانقصك على ذلك أنا دخلون فيما لا ينيم وان كل نجيب كما لو كما لسه فيما لا علم لهم فيه بي بدأ ينقذ ننجمون لمن قارك ثم سبحانه حكمة في إنزال القرآن فرقا لينا علوم واسلعي wisdom tó wà ń bí sọ Qur'an kalẹ̀ ní díẹ̀díẹ̀díẹ̀ akal lọ́dọ̀kù kàbáríkà ìsọ́dọ̀kù bí i fòwádàk bẹ́ẹ̀ ni a sọ díẹ̀díẹ̀ ní kúlè bàrá ìjúkù sínú ọpọlọ rẹ̀ nínú ọkàn rẹ̀ rasalna utartila adẹ̀ tulira wọn ní ètò ṣe tọ́ ọ̀láyà tó wọ́n náà bí mísìlì wọn ni múrù bèèrè wá irú challenge wá bọ̀ ní sílẹ̀m ilẹ̀ àti iná kàbí hàk àfi ká fún wọn ní ètò jẹ́dùdù ọ̀rọ̀ káfí fún wọn létí wọ́n á sẹ́nẹ́tà sọ̀síra àti tó jẹ́ àzìlálàyé kàlàkàlà القرآن فرقناه لتقرأوه على الناس بين أولا في القرآن ناقله ندير يديه قلبا ما كفويا على مكسن يسكوكا وأنزلناه تنزيلا والعنص لبا بوتي باس بوتي سبحانه وتعالى وعائدا لأجل التسهيل روني أسي قرآن قال كل بارون لوقت لوقت وعمل به قد ما جبتاسي كتما في شيء ولو نزل القرآن جملة واحدة tẹ́kọ́lọ́ wa sọ kùránkà ní orí kan ní mẹ́sìtáà náà al'amar bí àwọn yàmá ti ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ kazalik allahu nabila o munajiman ọlọ́wọ́ bá súnmọ́ tàà ń sọ ní abalabala ala kí ó lè bá àṣàlàyé gbogbo ní máa ń ṣẹlẹ̀ yìí o ìdájọ́ rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ yìí ìdájọ́ rẹ̀ ní ìpínlẹ̀ ìdájọ́ ni àwọn kúlọ̀ hadith àti gbogbo òṣè sí fi wọ́kì ha lásìkò rẹ̀ hadhihi hiya al-hikma fi tanzil al-Qur'an mufarraqan ilé wisdom ó wà ń di ìmọ̀sí Qur'an kalẹ̀ ní díẹ̀díẹ̀ ó di wa wala yahlu zaman mimman hum ala ari shakila kàfíkà wà yìí gan irú àwọn tó ní rúrù rí ìkànnìyàn sí wà oṣùwájẹ́ lágbọ́já ọ̀tán nígbàtọ̀ yẹn kọ́ ni ó tẹ́wò oṣùwájẹ́ pé òun kò sí jẹ́ báyìí kò sí jù báyìí يقترحون على الله ورسوله وما ثلاثة فلو ما تجيه أنا أديسي يزوج وبايني هذا أديسي يزوج بيني لو لو أنه لو كان الناس كذا الناس يزوج وبايني أو كان كان حديث كذا وهكذا شايف حديث وبيني حديث وبيني كبدا إيه لو مولاد ما هو أديسي كان أديسي كلام يقول الله تعالى خذوك يا أيها الذين آمنوا يقولون الله تقدموا بين ال... بين يد الله ورسول من بواجه الله وبعض الشيء ẹgbẹ́ máa ti gbọ́lọ́ àtẹ̀jíṣẹ́ lọ ẹgbẹ́ máa sọpẹ́ máa sọpẹ́ báyìí ọ̀bẹ́dá báyìí ọ̀bẹ́dá ẹgbẹ́ máa ju ọlọ́wọ́ bá gan lọ́nà ẹgbẹ́ máa tàbí lọ́rìn sí ọlọ́wọ́ lọ́sọ̀rọ̀ وعلى الرسول المسألة فلو بايد الله باي لا يكوتي لكن سنة النبي السلام لا لا لا عليكم بالإيمان بالله ديني كيف فلو بقبو فلو بقبو ولا أما بما أنزل الله كده الشيء قالوا تلو با سكالي دون اقتراحات لا يجب عن ثلاثة فلو با ولا اعتراضات لا يجب عن كوين تلو سكالي ilé ní parí ẹ̀kọ́ ní ma 100 tẹ́fà kọwà musulmi dáadáa kò ní imani ni sàmìnà wa àtọ́nà musulmi tó wá ní ọlọ́wọ́ bá dẹ̀ sí báyìí ọlọ́wọ́ bá dẹ̀ sí báyìí ọlọ́wọ́ bá lọ́gbẹ̀ẹ́ sí lẹ́tì fún ara ò tó bẹ́ẹ̀ ó di wa lẹ́yìn náà ilé tó bá wọn bí díà wípé láti kọjú mọ́ bí náà ilé ilé ẹ̀wọ̀ rọ̀sọ́ọ̀lì ẹ má máa ti jọ ọlọ́wọ́ bá ti jẹ́ lọ ó di ẹ ẹ máa ń sọ pé báyìí lọ ẹ kórí báyìí lọ ẹ kórí àbí báyìí ló ẹ̀sọ́ pé ìkẹtọ́lọ́ ń kíkalẹ̀ ọjọ́ amú nìyẹn ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí ọlọ́ba jálẹ̀ jìnà sí bí dáná ọba salatu wa salamu ala sayyidina muhammadin wa ala alihi wa ashabi ajma'in subhanaka allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk naam وعليكم السلام ورحمه الله ẹgbẹ́lóbi láyé wá ní ramadan tó ń gbà ṣe ramadan ọdíkọlẹ̀ balaga ní gbogbo balaga ọgbọ́n ní ramadan yẹn ọ̀fẹ́ láti fi tọrọ wáwé náà sílẹ̀ ló sílẹ̀ kí ní súnà ló sílẹ̀ kí súnà bá ramadan ọ̀rọ̀ yẹn lórí rẹ̀ wáàdì àwọn fáni súnmẹ̀rẹ̀ wáàdì mọ̀jáyìí wajibun mudayik orí tí ẹ̀zà ti ṣe kàmí inú ramadan ìjú ramadan lọ asùnmíyẹ kọgbá ẹ̀lìsì pọ̀lọ́gbọ̀n àsùgbà alákẹ́kẹ́ ní ìtàrí tó bá ti bí sẹ́wọ̀nìsì àsùgbà aláìlájìyàn náfíà àmọ́ inú ramadan ó ní tí ẹ̀zà ti gbọ́ rẹ̀ mí ju ramadan lọ in fact lápẹjú ẹ̀ tó wọ́n dáná kàfàrà kí náà ń gba kàfàrà bọ́ ẹ̀fún ní ẹ̀kọ́ gbàlẹ́ àwọn ìrìnàjò ẹ̀kọ́ ni Ramadan adé ọ̀bára ti wà suspended Ramadan ọ̀gán ààyè fún kàmí bí Ramadan yẹn lọ ṣàbọ̀ ọ̀rọ̀ mi yé ni wọ́n dágbé kọmọ yẹn òsì bàlágà wọ́n ní àwẹ̀ tó ń gbé ayé fúnpọ̀ lọ fáìn ní àmọ́ kò sí ní rẹ́kọ̀d àti bàlágà ó ráyè ọ̀njẹ sínú ọ̀njẹ bí agbé ẹ̀jẹ sínú kò rẹ̀ wọ́n ní bàbá mi àyè màmá mi ní kọmọ yóò ah èyí wá jẹ́ kùn kọ́ fún ọjẹ́ ni ó di wa fine ẹ̀rẹ́bí sí ìṣòwò àlùfáà kò sábúrú mẹ́ wọn ò ní ládàrin ní eléyìí kìí wájìbù súnnà ó di wọn ò sí ládàrin ní àtẹ́kùnlọ́gbà ojú wa gbà sí wọn nígbà gbóṣù kan ni súnnà yẹn gan mọ̀ wá sẹ́rìn ni ojú mẹ́fà péré nínú oṣù kan alẹ́bí mẹ́fà mẹ́fà nà mẹ́rin àbí bẹ́ẹ̀ kọ́ ni gbogbo uh, ẹlẹ́kejì wo ni ẹni tó kí o lẹ́yìn ọjọ́ tí ara wò ó owó kí o kí àlọ́ yìí so ìlú ọjọ́ wa kì í lákàtẹ́ mi náà làwọn ọmọ pé àbí nígbà tó kí o tán ẹ̀rọ lọ́kọ̀ọ́ wájú gbogbo wa kò pé ó tàn kàmú ẹ̀rọ yóò jọba àbí wọ́n á dà lọ́gbà pé ẹ̀rọ yóò jọba pé ilé ìwé ẹ̀yìn mọ́mù ìdíjú wọ́n tán yóò jọba àbí tí yóò jọba kàmú tí yóò wájú àbúlé ẹ̀yìn mọ́mù tó tó ní yóò jọba àti ìbọ̀wọ̀ tán yóò jọba nígbà tó wá fẹ́ràn kan yóò jọba yóò jọba àbí rẹ̀. bá rẹ̀ gbìyànjú gbogbo wọn wọ́n gà fọ́pọ̀lọ́ wọn ṣeré ni wọ́n fọ́rọ̀ ṣeré lójú àpílẹ̀ tí wọ́n ní ma ń kàrẹ̀ ọmọ adìrì lórí ìyẹn ọ̀rọ̀ ọmọ kiri pé ọ̀rọ̀ fútbọ́ọ̀lù pé manchester àwọn àwọn tí wọ́n jìyàn tí wọ́n rá ní kọ̀bìlì tí wọ́n ní ọjà àrùn tó sì járùn tí ó fẹ́ jánù rùn èèyàn kí ọkà mẹ́rin ọkà mẹ́rin lọ náà sì fẹ́ kí ó di wa ọwọ́ kí ọkà mẹ́rin pẹ̀lú imam wọ́n ní ọ̀sẹ̀ kọ̀bìlì inú wọn fẹ́ já sígbà tí imam ti kí mẹ́rin imam kí ẹnì kò tó sálámà àbí ẹ̀kọ́ ni inú wọn fẹ́ já lẹ́yìn imam wọ́n bẹ́ẹ̀ máa kí mẹ́rin tó sálámà báyìí lọ́wọ́ àti kọ̀bìlì tiẹ̀ ìjọ asálámàntì inú ọlọ́jálẹ̀ yìí mẹ́m mẹ́m ti parí tiẹ̀ wọ́n fi ọkọ̀ ọkọ̀lọ́ gbé ọ̀rọ̀ ẹ̀sì wọ́n tún wá rúgbó ẹ̀ dáadáa ó di ẹ̀yìn fáà èyàn lè yẹnà fìlà lẹ́lẹ́ ti gbé ẹ̀rì kí ọ̀yàn lẹ́lẹ́ ti yẹnà fìlà fìlì kí wọn kí wọn pẹ̀lú wọn nígbà tó pé kò dípò láàrin tó kójókò ó mìsì dípò ẹlẹ́kẹ̀ẹ́jì nígbà tó mẹ́rin ló ń pè yìn ó mìsì dípò ẹlẹ́kẹ̀ẹ́jì kò rẹ̀ sí àti àyàfà ìjókòó yẹn yóò sọ sún yóò sọ kọ̀bìlìyàn finish ọ̀tán ó di yẹn kí á gbá àwọn ọmọ ẹsẹ̀ lékún kọ̀bìlìyàn ti gbé àti kọ̀bìlìyàn ti bàbí kọ̀bìlìyàn ti gbé káàzọ̀ olùfẹ́ ó di yẹn wà wallahu ta'ala a'lam náà. Yes, one for me oníṣòwò bí i pé lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ohun tó wí lórí ọ̀rọ̀ tí mo sọ ohun ní ojú ni ẹ̀sùn náà ẹ̀fọ́ eléyìí mo ní ìtọ́já mo ní yọ ọ̀sì ìlú lẹ́yìn mẹ́m kò sáyè kẹkẹ́ tóbi kọ́ọ̀sì ìlú lẹ́yìn mẹ́m rákà mẹ́rin ni mẹ́mù kí ọ̀rọ̀ kó bí sálámà ká ayé ẹ̀kọ́ ni ó lẹ̀rẹ̀ kí iṣẹ́ ó lẹ̀rẹ̀ mẹ́mù kí ó di mẹ́mù yẹ sálámà ó lẹ̀rẹ̀ ọlá ìjìkù láàrin ìjọba ìjìkù ó di ọwá ń sọkú bí ìjọba olójá lọ́yìn mọ́ tí mo ti fọ́ ní àwọn alùpùpù ní sẹ́rà ń bẹ̀rẹ̀ ẹ̀rẹ́ kí wá dìrùn kò kí lẹ́ẹ̀kọ́ sàn kí lẹ́ẹ̀kọ́ sàn ẹ̀jẹ̀ bá dìrùn kò kí lẹ́ẹ̀kọ́ sàn ní wọ́n fílẹ̀ ooru ẹni kìtì rẹ̀ nù gbàgbé dìrò kù ṣe gbàdílẹ̀ ẹ̀kọ́ àṣà ẹ́ yóò kí lálẹ́ kí lálẹ́ kọ́ sẹ́yìn sí bóun sùn yí ẹ̀yìn Hmm. Ṣé òun mo ní ọ̀sẹ̀ kọ̀bìlì kọ̀bìlì kóhùn tó sálámà ẹ̀ẹ́ ẹ̀rí ẹni ẹni tí ìyọ́ nìyí ọlọ́wọ́ fún sòrò. bẹ́ẹ̀ni kóhùn tó sálámà tiẹ̀ kí ni mo kọ̀bìlì kọ́bìlì sàlám ní kí yóò ṣe kí èso sálámà láti mọ̀ sálámà sóhùn ti sálámà tiẹ̀ ni.

pẹ̀lú àìpé àníyàn tó bí pẹ̀lú ìmẹ́mù àníyàn tó yọ́ta fún ìmẹ́mù tí mẹ́mù gbà ń kírọ̀ àníyàn ìṣá ìlú ní ìmẹ́mù kékeré tàràwì náfílà ó di àníyàn ti àtọ̀ ìfẹ́kì ní à ń pè bí ká bí á ti mú ṣẹ́yìn ní báàbù kẹrù láì fún báàbù ìfẹ́kì níyà ó di ìmẹ́kù ní السلام بالله ها ما مش òun ló fojú òun torí pé ọ́n tẹ̀lé ìmáàmù ṣáájú imam bá ti mi sí kìrò àbí òun ti mi sí wọn jọ ń kírun kanáà imam ara gbogbo nǹkan ọ̀rọ̀gbọ̀n gbogbo àti yóò ní lápẹjú ní ẹni kìí sí ẹ̀kan yóò ní ìdúró àkọ́gbẹ́ mọ́sẹ̀ ń gba àwẹ̀ láìní ẹ̀ ń kírun ìṣá ìlọ́wọ́ ẹ̀rọ àrùkù Allahu akbar òun wà láàrín ọ̀pọ̀ tó gbà ọ̀pàlọ̀ sí sojúdù ni òfò àròkú ìjọba àdúgbò fàkàlà bẹ́ẹ̀ sì pé sẹ́mi aláwọ̀ lẹ́mẹ̀ amìdá sílẹ̀ mú gbé ẹ̀ka rẹ̀ mi ẹ̀rọ àrẹ yìí mẹ́mù ẹ̀rọ ní gbogbo nǹkan yìí bá ti yìí mẹ́mù gbé ẹ̀rọ àrẹ yìí mẹ́mù ẹ̀bí wà lọ́tọ̀ wà ní ti pé gbogbo bá ti lẹ́yìn mẹ́mù mẹ́mù gbé ẹ̀mẹ́mù gbé yẹn kákàtí wọ́lẹ́yìn tiẹ̀ ó ti yẹ ó ti lọ nìyẹn ọ̀rọ̀ ẹ̀sìn kéèsì kéèké ma bí ọ ìyá fún orí gbígbà yà ara ọ̀ pé yorùbá inú wọn tó nílá tàbí ìfẹ́ sọ̀mọ̀ yorùbá ní ìmọ̀ ló láti rìn àgbò ògbè ní gẹ́gẹ́ bí yorùbá nínú ìfikún sí agídí ìfẹ́ wọn láwọn ará ajọ́ ohun tẹ̀fẹ́ máa lo ọgbọ́n àwọn ará àfihàn agídí wọn máa lò wọ́n ti ṣe káwánu wọ́n ti máa kẹ́nu omi káwánu ìdílé wa àtàkùwánu wọn na àádá wọlé gẹ́rin na àádá ó di àmọ̀ bóyá wọ́n àdísì wọn ni wọ́n hun ni wọ́n pé lánàá àdá wọ́n lè gẹ́rẹ̀ náà àdá àmà ó di yíwa wallahu ta'ala alam ìjọ báyẹ̀ tí wọ́n ní sàngá kan ní bombaz kan inú fatawa arkanul islam fatawa arkanul salat fatawa muhimma tata'allaq bis salat fatawa muhimma tata'allaq bis salat tó pẹ̀júwé wọ́n kí ìṣá ìlọ́wọ́ kúrò sí kilogram ìṣá ìrọ́kà mẹ́rin ni àríkẹ́ ẹ̀kọ́ ni magrib rọ́kà mẹ́ta ó di wà ọwá wọlé ọ̀tàlẹ́gbàjí àwọn tí rọ́kà ẹlẹ́ẹ̀kẹta tí ma ń fẹ́ dìde fún rọ́kà ẹlẹ́ẹ̀kẹta ni bá bá òtò mí làbí bá ọmọ ó ní ọ̀wọ́ kò ní tiẹ̀ ó dẹ̀ ní option méjì ṣílẹ̀ káà tiẹ̀ gbọ́dọ̀ ju níta lọ ó ju kò ní tiẹ̀ ó ní option méjì inú kọ́ sálámà síwájú imam ọ̀pọ̀lọpọ̀ mẹ́bìbì kìí ẹni ọjọ́ wájú ẹ̀wọ̀n ńgbà tí fún ẹlẹ́kẹrin yóò wájú ẹlẹ́kọ̀ọ́sọ́ fún ṣáìtì bàbá bóyá jẹ́rí kí ni ó jẹ́ àìpín yẹn sí àṣẹ́mọ̀síwájú imam ó ní ẹlówó ìrún ojú ogun àwọn tó bá ìmọ̀mù kí lọ́kàlá àkọ́ ó di bí wọ́n ṣe wọ́n kí lọ́kàlá kìí wọ́n fìlámà lọ́tí ìmọ̀mù tó ṣe fìlámà ó ní wa bí ẹ̀rí pé wọ́n ní ẹ̀rí fún àwọn tí wọ́n ṣe àmì kí lọ́kàlá kìí wọ́n fìlámà jàmàlà lọ́dọ̀ ìyàwó wa nígbà wa ní ìṣèdájọ́ ẹ̀sìn mẹ́rin ó di wa ọ̀rin tó burú ń bẹ̀kọ́ ni wọ́n lè mẹ́rin àwọn àfáà tí wọ́n ní kọ̀bàmù àwọn rí ní àwọn sípàhùn oye owó lóorin tí burú ń bẹ̀ ọgbẹ́ ìrìn èmi orin tó rí mẹ́rin orin tó rí mẹ́rin ó lè mọ̀ sí láti wòyìn ó di yé wa wallahu àlà wa salam wọ́n ti rẹ̀ mú ní ó di èmi súnà ní kíni súnà ní. ọlọ́run bá kó sọ́nù wa èyí mú jẹfẹ́ mú wá ní ti gbàgbé ẹ̀ ní ìsìn ohun tó wà láti bẹ̀rẹ̀ títí báyẹn títí báyẹn títí báyẹn Allahu akbar èyí títí báyẹn yóò tí bẹ̀ kí magrib náà ni ọwá dé wọ́n kí ìṣáì yóò àgọ́ sólọ́ kí wọ́n ti kí lákà kan wọ́n ti kí lákà kan ìṣẹ́ ìgbìmọ̀ àìkú wá tí àwọn sólọ́ tó kílẹ̀ àwọn akọ́rọ̀ kúkẹ́ wọ́n ti kí lákà kan kúrọ́kà mẹ́ta mo wá jọ ìwọ̀n wọ́n mọ̀ lákà mélòó fẹ́ kí mẹ́ta wọ́n ti kí bá mi pẹ̀lú wọn báàbù mbà àbí báàbù kò ní kàbùlí kò ní bàbí ó ní ìdílọ ní ọlá òtí ara rẹ̀ náà wà á rí kún ìṣẹ́rà àmìlẹ̀ fìtẹ́gì ni yóò ké rákàkà yóò jókòó yóò mọ́ àtàyẹyàwá rákàkà yóò ké fàtíà nìkan nítorí wá ní súnà ní làbí lọ pé múlòlò ń tèrè tó ní orí àfáàzára kan tó sọ bẹ́ẹ̀ àbí àfáàzára kan tó wí bẹ́ẹ̀ ọlọ́run kí sàánù wa náà náà ọ̀rọ̀ láti mélòó àforíjì fún ọba yóò kó bá a sànú ọlọ́ọ̀bà bisimilayi kúrú wọ́lọ̀ ọ̀rọ̀ Yorùbá yìí gbọ́dọ̀ ó tún jẹ́ ní àbùkù ní ìdíje o tó gẹ bí sọ́pù yẹn pé kí lè sọ mí ọ̀rọ̀ ìbọn. ìgbésí ìgbésí ẹgbẹ́ ẹni tó ta burú ìgbóyà tó fẹ́ fi yí

àwọn onímọ̀ ẹ̀wẹ̀ ṣe olúwa ṣe olúwa ṣe ṣe pé wọ́n kọ́ máa di olúwa ó bẹ̀rẹ̀ lọ́wọ́ ọlọ́wọ́ báyìí máa ń tó jẹ́rẹ̀ sí sànú wa bá sí wàhálà ìmọ̀ ọlọ́wọ́ i ó ní wa gbọ́dọ̀ yẹn asàfúnlá àbí mi kó bá mu ọ̀la òtà àlàálẹ̀ yẹn máa tọ́lọ̀ pẹ̀lú lẹ́dẹ̀bì yẹn máa bẹ̀rẹ̀ bá pẹ̀lú ọlọ́run kílọ̀ ró àn wọ́n ní ọ̀la òtà àlàálẹ̀ kíkà bí ẹ bá ṣe gbọ́dọ̀ àbùkù ni gbogbo bí ẹ bá ti máa kú ká ìkíní yìí èyí ìgbọ́mọ̀ òwe àtàwọn olè gbé nígbà bí ó lè ní ìgbà àbí tó gbẹ́ olùjẹ́jà tí wọ́n ẹ̀ ó ní ìwà sọ tí ẹgbẹ́ tí ọjà ọlọ́wọ́n ọba lọ́dọ̀ tí ẹ̀ àdẹ́wò tó fi kọ́ ẹni tí ń bí ọ̀dá lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ni ọlọ́wọ́n obi ẹ̀tì rẹ̀ wò ní ó di ẹyin tó ìwà tó wọ́n wó ti bẹ́ à ọlọ́ọ̀bá adákùn fẹ́nu wa dáadáa àdẹ́wò àtúbẹ̀ ó di àpáwọn ọmọ pé ọlọ́run àtúbẹ̀ ààrẹ jẹ àbábàtìnù ọlọ́run àtúbẹ̀ ààrẹ jẹ báyìí mo mọ̀ pé mo gbogbo àjẹ àjẹwọ́ ó di ẹwà bó ṣe rí ọlọ́ọ̀bá àṣà kìrìsìtì ẹ̀bá sàrà àṣà gbogbogbòdè ó tún fẹ́ kó ayò bá pọ̀ jù gbogbo àbí sọjá nìkan sọrí ó di ọ̀rọ̀ kan tó wúwo báyìí làbá rẹ̀ ọlọ́ọ̀bá kó sànù wa lánàá bi fún àwọn tí wọ́n ti wá wá ní kí ìsàdúrà ìbáyí síwájú máa lọ́wọ́ jàre so mẹ́wàá ló kún wá ní oúnjẹ ní àwọn nàwárò ní wọ́n ní ìjókò àwọn mú ìjókò sí báyìí wọ́n wá ní ẹni ta ní kí ẹni tí wọ́n gbé omi fún ọmọ ọ̀tí wọ́n fẹ́ lòdò kíkẹ́ àti dúkọ̀lá kúlò odò yẹn bí sòrò wípé àwọn kí n sàdúrà ló ń ṣe wáàzí àwọn agbóhùn sàdúrà kí n dákẹ́ wáàzí yẹn mọ́ wọ́n àti sọ̀rọ̀ tó dọ́dà pẹ̀lú mẹ́mù àfikún gbàmùlẹ́rì àwọn ìgbọ̀n gbàmù ní àbújáde ní àwọn ọmọ rẹ̀ tó kó òun ti jẹ́ lẹ̀wárò lẹ́rì àfikún ẹ̀dìdì wọ́n bá dìde lẹ̀ tó máa sàárá tó wá sàárá <laughs> ara ohun mo mọ̀ parí wáyé tó fẹ́ parí tó fẹ́ ti parí ẹ̀nu mo jókòó àwọn ọ̀tá kọ́mí kíbla mẹ́gbà kẹ́ni wọ́n mọ̀ sọ pé kẹ́yà kọ́mí kíbla ọ̀làgùn òsè ẹ̀mọ́ ní ìsẹ̀ àwọn ni kọ́ ẹ̀yìn wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìdílé lẹ̀ mi wà á dùn erin fọlá mi àbí wọn pè máa ní oròdé yẹn náà ibi olóòdìdì ìfẹ́ àwọn mẹ́ta ni ó ti sí nǹkan náà mẹ́rin rí ní alájì alájì ni mo ní alájì bọ̀dá yín ṣe torí bọ̀dá alájì ni àlòkù òní mo ní bọ̀dá yín kọ́ máa lè yẹ ẹ̀ dìde ilẹ̀ arẹ́gbẹ̀mí àbí ilẹ̀ arẹ́gbẹ̀mí abẹ́ ìtàtà dìde ni kí n máa bùmí ọ̀ oye wọ́n ti dìde lólẹ̀ kẹ́lẹ̀ fún pẹ̀lú lọ́gà yàmẹ́ni ọkàlùmọ́dá alájìdì òṣèlú ẹ̀dà wọ́n mú bí ọkàlùmọ́dá alájìdì wọ́n mi gbé mọ àrọ̀mọ́kọ́ wọn alájọ gbọ́n ni alájọ fẹ́ mo ní ẹgbẹ́ tó ń sọ̀rọ̀ nípa sàárè ìpele ẹgbẹ́ ẹni tó wẹ́sùn ní sàárè ló ti rí oṣù wọ́n yára o ẹni tí wàá sùn lè rí oṣù ní sàárè àbẹ́jú bá ṣe rí tí bá ṣe rí sàárè tẹ́bi ni yóò fún ní sáà tuntun ọdún tòsí káwọn èjò ń bẹ tí máa san ẹ̀ wọ́n ní wákàtí bàbá wa máa dẹ́kítà aláṣùn bọ́rọ̀ jí dìde ó kírun aláṣùn bọ́rọ̀ jí dìde ó kírun kò tó náà àwọn ìbá fún mi lọ kò tó náà pààna tẹ̀ ó di sàárè àwọn èèyàn gbé abirú náà ti sílé báyìí ọlọ́wọ́ bá kú sànú wa àwọn èèyàn kọ́ dáwàkàtí kó mórí àwọn bàbá yẹn wa alọ́ ṣakí wọ́n á ní túnlá alàtúrọ̀ áàmù ya àfi ọ́ kílàfà ti pa sílé o ní mo ti dúró mo lọ ẹ̀tẹ̀lẹ̀ ọ́ pariwo láàrin àwọn èèyàn láàrin àwọn èèyàn gbogbo afá ti padà sílé o nílùú òní mo lọ ẹ̀tẹ̀lẹ̀ ó di ẹ̀kàtọ́ mọ̀ wà ẹ̀tẹ̀lẹ̀ ó di ẹ̀mí tó ṣe wọ́n nìyí ó dàn alágúnmi all right no èmi gan wọ́n mọ̀ pé gúnmi yorùbá bákan bá kí wọ́n tó tó mọ ẹ̀yìn gómi ni wọ́n kà bí àpé àwọn bí àpé àwọn jẹ̀mọ́ àwọn olèlú àwọn tbc àbí kìníkà oye ilé tí ní tẹ́bí tí ní àwọn ń dùn sí wọláì wọláì ó máa dúpẹ́ ọlọ́ọ̀bà kọ́ ọ̀hún ní kí wọ́n kàdúnà ló ti kọ́gẹ́ mẹ́ra bọ́kà gbogbo ó máa dúpẹ́ lọ́tọ̀ tí ọlọ́ọ̀lọ́ máa rú bídí àti lọ́ọ̀bà kú wà ní lábẹ́rẹ́ bá ti di ṣéhùn nìyí ẹ̀mí ẹ̀mí bá ti khalifa àfáwà ọdí ẹgbẹ́gbẹ́ ọba máa rànjú ìdílá sọ́rùn wọ́láì wọ́láì wọ́láì mọ́ máa dúpẹ̀ rẹ̀ sípítà lọ́rọ̀ ọlọ́mọ o sọ́rọ̀ ní kí n wákà dúnà ọlọ́mọ àdúgbò torí ah, àwa ni ah, ṣé ò wà lálẹ́fà gbọ́mọ̀sọ ṣé ò ti wa lẹ́yìn mọ́ sí àwọn tẹ̀rí kalẹ̀ yìí pé ẹ̀yìn jìnà sí sí Ibrahim yans èmi ẹnìkan ló wà láàrin èmi pẹ̀lú ṣe Ibrahim yàn afá àti wa ṣe ìsáàdù Aliyu Ibrahim ẹlọ ṣe ògùn àwọn ti kí orí Senegal ẹlọ ṣe ògùn so ṣe òwú fún wọn lọ́wọ́ àwọn fún mi lọ́wọ́ èmi ni ṣe ìsáàdù ṣe ìsáàdù ni ṣe Ibrahim yàn wọ́n bẹ́ẹ̀ wọnú ẹ̀ lọ nísìnyí ẹ mọ̀ pé ó <laughs> náà ah, ẹni bá ọ̀dọ̀ ẹ lọ́ba àmọ́ wákà kò tó wúmi wákà ànábì ń dá wákà àwọn kan ń dá wákà ó ní yẹ wa ànábì ń dá wákà lè pé ńgbà tí david hasan bin sabit hasan bin sabit tí màá dá wákà fún mi sẹlẹm káwọn kan bú wà níbi sẹlẹm tó náà wọn ń dá wákà fi ń fọlẹ́sì ànábì ní ọlọ́ọ̀bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́pàá lórí òkú bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá bẹ́ẹ̀ kọ́ ní kí mo sọ fún wọn lẹ́yìn náà mẹ́kọ́ mọ̀rọ̀ bùkọ́ lè díẹ̀ ọ̀kanú ẹnu àwọn tó máa dáwákà ọwọ́ wà náà sí ìmọ̀ọ́sẹ̀ bí islam tí wọ́n dáwákà rẹ̀ ń tírénì ń ti tírénì ọkà rẹ̀ mọ̀rọ̀ wáwọ̀ rẹ̀ mọ́wọ́ bí òkú ẹn tó dáa gbẹ́ lọ ìṣojú ìbọn tó máa mọ́wọ́ bí òkú ìjọba àti wáàzí ní máṣe ìrònú mẹ́tò bọ̀dà níbi ìrìbádù christian ẹgbẹ́ ara ti máa ṣe wáàzí hù ìgbà ọmọ òṣogbo báyìí ni àwọn ní nàìjírí èrè kọ̀wé kí wáàzí yẹn wá sí káyé tó wá wọlé lọ ó dé àpòrè bí àwọn christian kọ white ó wá dé àpòrè pupa ọmọ olùkọ́gbà ọyà ọyà ọyà ẹni kí wọ́n rọrọ̀ sọ ọmọ ìgbàmì fi ní ẹ dìsọ́pù ọmọ yẹn wọ́n wà ní ọmọ yẹn gbọ́lẹ̀ tó wá dáwákà rẹ̀ wọ́n ti kọ́ ọdún wà sílẹ̀ lọ àwọn ọmọ yẹn ní sọ̀rọ̀ kàdírí àlẹ́ ni ogún bá nílé yẹ́lẹ́ bá yẹ́ ẹ̀ àwọn ọmọ kéèké wá ọlọ́run bá kó sànù tó bẹ́ẹ̀ kó lè lọ nìyẹn ọlọ́run bá kó sànù ọlọ́run bá kó sànù gbogbo ẹbí ọ̀rọ̀ ilé ìtẹ̀kọ́ nìkan àwọn akẹ́kọ̀ọ́ tó bá wọn sànù láàjì ẹ̀ta àyíkọ́ láti láì wọ́n ń gbọ́ wọ́n á sí lójú ní apá yẹn wá ń sọ̀rọ̀ lọ pé àwọn tí ó rí ní ọjọ́ ọkàn sọ pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún láti ṣiṣẹ́ tán ìfẹ́ni kankan ní ìmọ̀ àtàwọn ọ̀dọ́ pé àwọn kàtàbù ní kàtàbù láti àwọn lọ́gbà wọn ìṣẹ̀wá kan yìí lórí gbígbà yìí ṣẹ́ sì pẹ̀ fún àwọn èèyàn ó sáà àwọn oníṣègùn ní tí ọba ti sáré ìbájú ìjọba tán ìwúlò àwọn tí ó tẹ̀lé wọn àwọn kútùbù àwọn àwùtáàdù àwùtáàdù àwùtá ọyẹ kú wọn mú ní ẹ̀jẹ̀ lọ ẹ̀kọ́ lọ́rọ̀ àti ẹ̀. Nígbà tí mo ń bá ṣe dáadáa yóò yóò kàn. Tí mo bá ṣe dáadáa tó bá ṣe dáadáa kílẹ̀ kẹ́kẹ́ jẹ́ bẹ́ẹ̀ nínú ìsinmi ọlọ́ọ̀bà kó sí àánú wa ni ẹni ẹgbẹ́ ọ̀sọ́ pé àníbi ìdìkan ló sì pẹ̀ àníbi ó sì pẹ̀ àmọ́ gbogbo ẹni tí ó sì pẹ̀ kí ríru kẹ Buhari ọmọ Musa lónìí ya Buhari aljanna ya Buhari ní ọmọ pàkàtẹ́ ìdìbò rẹ́rìn kí wọ́n tó mọ́mọ́ mi ló gbọ́mọ́ ìnísígbẹ̀rẹ́ ìnísígbẹ̀rẹ́ wọ́n tó mọ́mọ́ mi lójú ọwọ́ rí gbọ́mọ́ mi lójú ọjọ́ àlùkìyàmà wọ́n ìnísígbẹ̀rẹ́ wọ́n ní ìsìnkú báyìí bàbá wáyé àjẹ́nà Àwọn ọdún lọ́gbọ̀n rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ òkú kejì. Eh, ah, mọ̀ kíkẹ́ ni. ọ̀bí ẹ̀rọ ìwé ẹ̀jẹ̀ lọ chọ́ọ̀chì. Àwọn ìta ni ó kò ní kí ọ̀rẹ́ ta lọ sí títí wá bí ẹ. Ẹ máa ń tẹ́ gbé ní ibi tó wà. Ọdún òye tó bẹ̀. Ọdún àmọ́ wọn ní kí ní kí ó tó wò nínú.

ọmọdé rẹ̀ bá bẹ̀rẹ̀ dákúrò ìdí kan tí wọ́n tí wà pé àgbẹ̀wò làwọn àgbẹ̀wò owó làwọn ilé ìwó làásà lọ wọ́n bá tí ó ṣe pé tí wà pé àgbẹ̀wò làwọn àgbà ẹ̀jẹ̀ mọ́ ẹ̀mọ́ mọ́ وعليكم السلام وعليكم السلام وعليكم السلام الحمد لله tó kọ́ ọlọ́wọ́ bá fojú wọn sílẹ̀ táìmù ni wọ́n ṣe náà ń gbọ́ wọ́n yẹ̀rọ àwọn onímọ̀ ìyàwó sáàbù dáìjì ọlọ́wọ́ bá fojú wọn náà ní ọkọ̀ mọ́tò jẹ́ náà yà ọlọ́wọ́ bá fojú wọn بالله يقول والله ọlọ́wọ́ bá kó sáà lọ́wọ́ ọ̀rọ̀ yàwó yìí náà ọkàn ara pé ó wà slow ní gbọ́dọ̀ ọ̀là pé yàwó ọrụ dẹ́rì díẹ̀ pẹ̀lú òwú ọlọ́ọ̀bà tọ́ ẹ́ ẹ̀yìn láàpá hmm. Hmm bẹ́ẹ̀ni ọlọ́run kó foríjì aláàjì mọ́rákìọ́ àbáyẹn ní focus ó ní simon ọlọ́run máa máa gbé kalẹ̀ nígbà yìí ilẹ̀ yìí ní ọpọlọ́run rìgbáàbẹ̀ kalẹ̀ fún yìí náà kọ́ talọ́mà sílẹ̀ títí wáyé àwọn ìpamọ̀ pé àárín gbogbo kàdúnà lẹ́wà ni ẹwù jẹ́ wà sí ká market ẹ̀yà ní kàmínà ọlọ́run ní ìgbàtọ̀ bẹ́ẹ̀ fi ṣe ẹ̀yìn bẹ́ẹ̀ ni lóòótọ́ ó di àárín gbogbo kàmínà làwà àánú ọlọ́ọ̀bà ní àdúgbò ọlọ́ọ̀bà ẹ̀yìn tí wọ́n lọ ọlọ́run tó ṣe àsìkò gẹ́ bọ́lá bọ́kà gbogbo náà nù ó di lọ́rọ̀ pọ̀lọpọ̀ ìrànlọ́lọ́run kò ṣe bí ìgbà gẹ́sà wà ọdún bí tìyàn ọdún bí tìyàn ìgbà kan láǹtà yàn ń jà yìí wọ́n ti fún commissioner of police tí a ń táyọ̀ ìgbà nìkan wọ́n á gbé nínú wọ́n wọ́n ṣọ́bù ìdìbò wá sí ìjẹ̀bú ni wọ́n á gbé òun sùn máa sí yàn báyà àti ìtàwọn ìlú àti àwọn òkan sẹ́yìn bá ń sọ̀rọ̀ àwọn títẹ̀ tó wà ní ẹlẹ̀ káwọn náà máa gbọ́rọ̀ yẹn báyà àwọn aláwọn àbúrò àtúntò ní mọ́ni báyìí wọn àgbọ̀rọ̀mọ̀lá àwọn sisters yẹn tí àwọn jòkó tábàlù tàlímù jòkó lókèrè ó di èyí ni wọ́n gbé wa wọ́n náà kàn án ìfúnmọ́lá bẹ́ẹ̀ gún mi ìdáyẹ kò sí sí Kaduna sí Kaduna north kò sí sí Kaduna local government ni wọ́n bá gbọ́rọ̀ yẹn lọ sí Kaduna níbi yẹn ní mẹ́rin wa ni ta ló wà ní chairman na lọ́dọ̀ kan ọjọ́ ìṣẹ̀lẹ̀ onírìn ó sì lè máa ń tẹ̀lé kàtà láti fi ní láti ìbẹ̀rẹ̀kù náà yẹn ń dùn mí nìsín ọmọ nkùn ní kíníkà nkùn ní nkùn ní lókọ rẹ̀ kíníkà nkùn wọn ti olùtayà ìwọ̀n gbọ́rọ̀ ní gbogbo àbáyọ̀ orílẹ̀ dáadáa má jóòjúmọ́ máa fi kúmọ́ ẹ̀kí lọ́dẹ̀ kí máa ẹ̀kí ìṣẹ̀lẹ̀ gbóníkà ọ̀láì máa kọjá nkùn yẹn mi ò ojoojúmọ́ nǹkan bí báyìí wọ́n lọ́wọ́ dike lẹ́yìn ọdún ìwọ́n àgbà àti àjíríà láti kà nínú pàṣípè ọ̀rẹ́ mi kan àbúrò rẹ̀ sálálù nkùrì muhammad sálálù nkùrì kí ni àwọn mẹ́ríkà sì ti ní nàní ẹgbẹ́ mẹ́ríkà dọ́kítà ni òtún kí ni òsì lọ àwọn ẹ̀tẹ̀ kìíní màbóyè ṣe ó di muhammad nkùrì sálálù nkùrì ló kọ́ tiẹ̀ ó di ẹgbẹ́ tiẹ̀ wá ní mẹ́rin náà lọ́lọ́ fi sábàbí wa tí wọ́n bá gàgùn bí sọ̀rọ̀ ìwé ìṣòro ìgbógun ti àti haúsá àti nígbà kan làwọn Pakistan gawa làwọn sẹ́ríkíwá ni ìyáwó ni james harnan james harnan sun ba kawo mashi kudi ne kuma aka ba da ya yi nuna gini da ya ke samun kudi an sun kawo mashi kudi ne ya kawo yahudawa james harnan an kawo kabin dore oni irugbawa yahudawa ne

bóòlù àti irú common class rafi pé abdulhamid ọkùnrin rẹ ni ìṣàdọ̀ ọ̀nà sọ́jọ́ rẹ̀ lọ sílé kíbàdà tó wọ́ra wọn gan abdulhamid kanáà tó wà lọ́yọ̀ rafi ti láìkẹ̀ gan bẹ́ẹ̀ pé nóòdù náà dáńtì lọ kí ó láìkẹ̀ gan ọba ni bóòlù àti irú common class ni náà ní àánú ọlọ́run ó ní inú oṣù yìí dákùn ìkọmọ mélòó lẹ́sìn náà ó ní àti kókó kan ìyàwó mélòó lẹ́ẹ̀fẹ́ ẹ̀ẹ̀sì ìyàwó ẹ̀ẹ̀sì kó mọ̀ díẹ̀ kí ẹ̀ẹ̀sì gan ẹ̀ẹ́dẹ̀rẹ̀ owó gbogbo rẹ̀ bá ti rówó kọ́mọ́ káàsì ó ní àánú ọlọ́run gan náà mú bèèrè gbogbo àánú náà sí